وعلى آله وأصحابه ومن ولاه إيه، السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أدوك فن الله وبا الله باتي وشنيران فن وكياري زيارة جوتوني ناشي ني مزل كوبا أتي أواتي أمو علي جوا الشيخ عبد الحكيم عبد الرحيم الكتبي ولو أمو إيه، شيخ ودكتور abdulmumin abubakar ẹlẹ́yìnlá gbogbo àwọn mọ̀ṣá ìyẹ̀kù tí àjọ kọ́ wọ́rin láti lè kírun ní masjid kùbà ọlọ́run kó gbà lẹ́sìn fún wa kò sí nǹkan kan tó fà á tá a fi fẹ́ ṣòro ilé náà kó tún máa jẹ́kọ̀ọ́ fún wa mọ́sálásí yóò déédéé wù tí n bá ṣe wípé pẹ̀lú kún lọ́wọ́ àwọn sàhábí ànábì muhammad sallallahu alayhi wa sallam nítorí pé àkọ́kọ́ mọ́sálásí ni nínú islam gbogbo eléyìí náà àwa máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lẹ́nu àwọn àfáà wa sheikh abubakar ẹlẹ́yìnlá abdulmumin ẹlẹ́yìnlá ọlọ́run dákun járí wọn pẹ́ àmín العلي الأعلى ذي الأسماء الحسنى والصفات العلى والصلاة والسلام على خير خلق الله الذي زكاه الله في علمه حيث قال سبحانه وما ينطق عن الهوى وزكاه ربنا سبحانه وتعالى في خلقه فقل جل, جل في علاء وإنك لعلى خلق عظيم وعلى آله وصحبته أجمعين أما بعد أتوكي أيام ياوا tí à ń wò wá àbí tí à ń gbọ́ wá ní àyíká yìí tí a bá ti ń gbọ́ wá àsìkò tí a wà yìí òun náà ni àsìkò tí ọlọ́wọ́n bá tún ṣe yọ̀ǹda kí ọmọ ìyá wa afáwa Sheikh Abdulhakeem Al-Kutubi kí wọ́n bẹ ààyè yìí wò níbi tí a ń pè ní masjidu Quba àbí ká pè ní masjidu Quba ààyè yìí gẹ́gẹ́ bí ààyè tó lápẹẹrẹ nínú Islam kò sígbà tá a máa sọ̀tàn nábì aleyhi salatu wa salam kò sígbà tá a máa sọ̀rọ̀ àwọn ẹni rí tí wọ́n ti lọ ṣe àwọn tí wọ́n kọ́ wọ́ọ́rìn pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad àwọn ààyò rẹ̀ àwọn olùfẹ́ rẹ̀ àwọn ẹni tó ṣe wípé ànábì bàbàrà wọn àwọn náà bàbàrà ànábì so kò sí bá ti fẹ́ sọ̀rọ̀ ààyè yìí tá à ní sọ̀rọ̀ wọn torí pé àwọn náà ni ọlọ́run ọba lò láti fi pìlẹ̀ ààyè yìí ààyè yìí wá jẹ́ ti ń bẹ nígbà táwa yìí ò tiẹ̀ mọ̀ pa á bẹ ọlọ́run ọba nìkan lọ́mọ̀ so irú àyè náà àtún ní àǹfààní àti wá bẹ ààyè yìí wò lónìí àwọn òwò ni wọ́n bẹ̀ wò lọ́la ọ̀la ti pé ìjọ kílò ni ó ní àrùbíà kìí sọ̀la kàmísì là ń sọ o so àwa àsìkò kan bẹ so bóyá wàá yóò ní sí mọ́ ṣùgbọ́n ìsìláàmù ọmọ bẹ títí dásìkò tó yẹ ọlọ́run ọba nìkan lọ́mọ táyé ó fi parẹ́ báwọn yóò sì máa wá wánu tí wọ́n sì máa bàbàrà ayé yìí àwọn kan ló wá pilẹ̀ rẹ̀ so ọ̀rọ̀ nípa àwọn ẹni yẹn òun àwọn náà ní sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó wà lọ́wọ́ àlẹ́ yìí so pẹ̀lú gọ́ọ̀lọ́hún Aka kàn sọ̀rọ̀ níwọ̀n bá àsìkò yìí látún fi mọ pàtàkì wọn pàápàá jùlọ tó níbàtàn pẹ̀lú mọ́sálásí gẹ́gẹ́ bá a ṣe sọ òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ìnira tó rí láyé pàápàá jùlọ nígbà tí àwọn ará Maka tí wọ́n lé jáde tó fi ṣe ìjẹ́ra èyí gbajúmọ̀ tá a mọ̀ sí ìjẹ́ra òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam kó tó dìgbà yẹn àwọn ará yẹsírì ààyè yìí wọ́n máa ń pè ní yẹsírì kò tí ì máa jẹ́ madina gbà náà hmm, ànábì ò tí ì sọ ní madina hmm. àbí tọ́yìbàtú àtọ́yìbà àtàwọn orúkọ míì tí ànábì sọ kò tí ì máa jẹ́ yẹsírì bù náà ń pè hmm. òun sì ní nǹkan ṣe pẹ̀lú orúkọ àrọ́mọdọ́mọ nàbíyìláì nù alayhi salam so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àkọ́kọ́ náà mo fẹ́ kí a pe àkíyèsí sáwọn kankan ní ààyè tí a wà yìí ṣé nìkan tó bá ti ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìtàn hmm. tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtàn kákàfẹ́lẹ́ ṣe ìtìsíwájú ọ̀rọ̀ wa hmm. àwọn afẹ́sìn pàápàá jùlọ àwọn ulamawu al-hadith hmm. àwọn nǹkan tá a máa tá a máa kóòtù so tá a máa fi ṣe ẹ̀rí lásìkò yìí pé ànábì ṣe báyìí ànábì ṣe báyìí so pẹ̀lú ògbọ́ ọlọ́run á gbìyànjú kó jẹ́ pé àwọn kan tó mú yá dóko àwọn ọ̀rọ̀ tó tó rinlẹ̀ àbí kó súnmọ́ kó rinlẹ̀ hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú sírọ̀ hmm. ìgbésí ayé ànábì ni hmm. àbí tarikh fil umum àbáwọn nǹkan mi náà níta ń pè ní ash-shama'il muhammadiyya òun tó jẹ́ júzù nínú sírọ̀ àtàwọn ẹ̀ka yìí àwọn àfẹ́sìn ní ìdárò wíná fil والرقائق تساهلنا tó bá ti kan iṣu à ń sọ̀rọ̀ ọ̀tàn kankan ó ní báwọn àfẹ́sìn ṣe máa mú mm. ṣùgbọ́n tá a bá ti gba ọ̀rọ̀ wá lórí ahkam. tasahalina o kì í ṣe tasahulu eh, eh, eh. èyí ò ní sí kí ni ìtumọ̀ kí ni ìtumọ̀ haqiqatu at-tasahul mm. èyí táwọn afẹ́sìn sọ láàyè yìí mm. ṣe léyìn agbamẹ̀kan ní ti bóun náà ti ń bá àwọn rìwáyàtì àwọn àwọn ẹ̀rí tó bá wá hmm. wípé nígbàkan ànábì wa ń lọ gbàtọ́ wá dé Mẹdínà àwọn tó wá rí ó pàdé àwọn kan hmm. so gẹ́gẹ́ bí ọgbọ́n tá sáfẹ̀ máa sọ hmm. so àwọn nǹkan yẹn á mọ̀ pẹ̀lú ògo Ọlọ́run kò ní jẹ́ àwọn èyí tí ó wọ̀ ṣùgbọ́n èyí tó bá fẹ́ wọ̀ sínú ẹ̀ á pàkíyèsí pé eléyìí ò rinlẹ̀ ìdí tí ó sì fi rinlẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì èyí tó jẹ́ pìlẹ̀ ni pé ayé yí ayé ìjọsìn ni so kí ló wá mú wa tó tún wá di pé ah, ká máa sọ̀rọ̀ kù bá àwọn nǹkan méjì àbí mẹ́ta ni torí pé nǹkan tó bá ti jẹ́ nǹkan ìjọsìn èèyàn gbọ́dọ̀ ṣọ́ra a nídìí láti máa sọ pé àfàwà kútú bí wọ́n ṣe ziyara wọ́n ṣe kíníkà so ara bainahu wa baina rabbihi ọ̀rọ̀ ẹ̀sìn ni ṣùgbọ́n gbà tó ṣe wí pé wọ́n ṣàní sáwọn ah, sàábé náà sì ni wọ́n pilẹ̀ ayé yìí kò sí nǹkan kan tí ń jẹ́ kùbá ah bó la ṣe fẹ́ mọ ìyá àwọn sàábé yìí náà kí ni kọ́dà kí wàá ní ta fẹ́ rí sọ lórí tó jọ mọ́ ìpìlẹ̀ ayé yìí so eléyìí ni tó bí ọ̀rọ̀ kan àbí kejì tí a kàn sọ ní ṣókí òun ni pé ìgbà tó jíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam lẹ́yìn ìgbà tí ọlọ́run ní òun fún wọn ní yọ̀ǹda kan jáde ó ti tó gẹ́ báyìí so ẹ gbé ẹ̀mí ara yín sá àtàwọn ìnira oríṣiríṣi táwọn sàábé rí hmm. kó tó di pé wọ́n jáde ìjáde wọn sì ní wihdanan wa zorofat hmm. àwọn mi jáde ní mẹ́rin méje mẹ́jọ àwọn kọ̀ọ̀kan nù wọn ló publicize jáde wọn gẹ́gẹ́ bí Umar radiyallahu ta'ala ó ní mọ́ni àrọ́dà an yuyatima awladahu wa yurmila nisaahu ọ̀pàdé mi lẹ́yìn o níjẹ́ ìbí náà ń lọ o àti ànábì ti ní gbogbo akájáde ń lu àmọ́ tèmi kò nù kí wọ́n yọ jáde o ẹni tó bá fẹ́ sọ ẹni tó bá fẹ́ sọ ọmọ rẹ̀ dọ́mọ òru kan tó sì fẹ́ sọ aya rẹ̀ dókú ọ̀sán gangan kọ́pàdé mi gbogbo àwọn tẹ̀yìn mi ò ní sápàdé mi tẹ̀bá tó bẹ̀ so nínú èèyàn mélòó ló wá lọ́jọ́ aláwọ̀ tá a là àwọn kọ̀ọ̀kan nu amọ́kọ̀lọpọ̀ lọ́sàn so nígbà tá ànábì náà ṣe padà jáde aleyhi salatu wa salam ànábì lẹni tí ó ṣe ìjìra lẹ́yìn ìgbà tó kọ ọgọ́rọ̀ àwọn sábẹ́ àtúntò àwọn kọ̀ọ̀kan mashallah mashallah alayi bari pe mashallah alayi pe wot nsalama ẹkẹ tọ́ọ̀tọ̀ ẹja àti ìrẹ́gbẹ́ eh, ah. eh, eh, so ala kulli hal ìgbà tí anabi aleyhi salatu wa salam tó padà wá ṣe ìjìra wá sí Madina ọ̀rọ̀ pọ̀ hmm. lórí bá nàbí ṣe ṣe jẹ́ra bí wọ́n ṣe ń lépa rẹ̀ káàkiri àtàwọn oríṣiríṣi tó ṣẹlẹ̀ èyí tí a kàn mẹ́nubà ní ṣókí ni pé kó tó di pé ànábì wa wọ Madina kó tó di pé wọ Madina òun ni àwọn sàábí ànábì al-muhajirin hmm. tí wọ́n ṣe jẹ́ra wa wal ansar àwọn tá ti gbà wọ́n lálejò ni àwọn àṣàbò bóyá tí lákọ́ bá tí lè húlá àti àwọn onígbà àtàníyà wọ́n ti wá múra kalẹ̀ sallallahu alaihi wasallam fẹ́ wọ̀lú torí pé ọ̀gọ̀rọ̀ hmm. ọ̀gọ̀rọ̀ àwọn sàbí ànábì ẹja ẹ̀ káàkiri kan máa lọ náà so ọgọ́rọ̀ ọkùnrin àwọn òtẹ́lẹ̀ ẹja bá náà ti wà ní madina afáwọn kọ̀ọ̀kan ọwọ́ ń retí òjíṣẹ́ ńlá muhammad alayhi wa salam kò wọlé dé tọ́ ìgbà tí wọ́n wá mọ wo gangan lànàbì ọwọ́ lù wọn mọjọ́ wo ni Hmm. ìyẹn tẹ́ ìlú tá ń pè Madina lónìí njẹ yẹsiribu njọ náà mọ́jìdọ̀hún náà hmm. rí o eh. Allahu Akbar gbogbo àwọn ìdílé kọ̀ọ̀kan nínú àwọn ìdílé àwọn ansor hmm. àtàwọn muhajirin àwọn sàbí kan ti ṣe ìrìn àjò ni wọ́n máa wá jáde. so alákùlé ah, ni wọ́n máa wá jáde pé àbẹ́yí àsìkò tá o wọ́n jáde lọ́wọ́ àárọ̀ hmm. bí ẹ̀yìn àṣùbà yẹn hmm. wọ́n jáde pé kò torí pé kò sí ọ̀nà míì hmm. tí ànábì lè gbà wọlé àfi ọ̀nà ẹyọ kan ṣáìdì kò bá bí ọ̀nà àwálé Madina eré àbíbá ilẹ̀ ànábì lè gbà fọ́já sí maka ṣé àwọn pé a lè fi síkà ọ̀nà bọ́nà ṣe rí lóde òní wé nígbà náà ọ̀nà ojú òpó táwọn èèyàn bá ń tọ̀ tán ti mọ̀ pọ́ náà bìkan náà ní so hmm. sọ́nà míì hmm. ibẹ̀ ni àkíyèsí ó ti wá lórí tọ̀lá alibadiru àlẹ́ iná bóyá àmọ́ wá sí pàmí. Eh, eh. eh, ìgbà tí wọ́n tó bá di láàárọ̀ wọn jáde ìpè àbánabi oorun ọ̀sán gangan ni ó lé wọn wọlé ìpè bóyá ànábì kò tún dé mọ́ lónìí nù bí wọ́n ti wá ń ṣe ní nǹkan ní nǹkan tí ò kéré sí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì láti ní pé ó ń ṣe ọgbà ló ń ṣe ọlọ́run òde. ó wà ti wá wá láti dájí. wọ́n wá láti dájí wọ́n wá jòkó kalẹ̀ wọ́n jòkó wọ́n pe ibi tí ó sàgbà wọlé náà ni tóòrùn bá wá dé òun di aago mẹ́ta ọ̀sán gan wọ́n ti ṣe sùúrù wọ́n kángun tó bá wá di pé à eléyìí ti fẹ́ di nǹkan mi a jẹ́ pé kò dé má lónìí nù torí pé wọ́n ń kakuléètì wípé pàṣẹ ní ó ìgbà tí ó wọ ó ẹ̀ kìí ṣe òun ẹja wọlé ní ti fara lè gbóná ni. ẹ̀rọ kí sáré ní bábí alfa ìdá. àwọn kámẹ́rà fóònù dá ń lò yìí hmm. lọ́sàn-án yìí torí àwọn èèyàn fẹ́ padà tèmi pé kí ló dé tó ń kọ́ sílẹ̀ mẹ́wàá wọn á ní à ó yẹ ká tó fi yín náà ròyìn iṣẹ́ táwọn sàárì ànábì ṣe. Hmm. àwọn fóònù yìí kò sí tó mú ọmọ kúngbà náà ìtì èmi mọ̀ pé ìtì máa ń pa fóònù ìtì yẹn ló ń kọ́ tí ó ń disconnect application tó wà lórí fóònù gbogbo application wá ṣiṣẹ́ whatsapp ò sí facebook yẹn kú fún rẹ̀ ó sì kọ́ ti live video tá à ń ṣe. èmi wá ṣe bí fóònù eléyìí bóyá ò ní àwọn fóònù ẹ̀ máa ti fóònù kékeré bá tó àwọn kan náà náà kàn eh, eh, fi àwọn tọ́lá iṣẹ́ dáwà lè máa lọ àwọn náà sáfi. àwọn actor. àwọn actor ee o tó máa ti fíìmù fóònù ńláńlá ni wọ́n àgbà àdọ́lá pẹ́lẹ́ ìtóbi jùlọ òun ṣe ń dà láàmú ẹja tó mú ìtó kéré ní díẹ̀ èyí ò náà gbà tó lẹ́lẹ́gẹ̀ẹ́dì yìí tí ń náà ló kó bọ̀ náà bàbá sì lọ gbogbo dùrúfù tá a máa ń lọ ní nàìjíríà lẹ́kọ̀ọ́ gbogbo òbí tí bá lè wó lọ fóònù yìí là máa ń lò eléyìí tán múra ní inú oòrùn láwàá gbé sí àdúgbò program mo lè lọ sí wàá lọ́dí ọlọ́ àni sàhábà kan wá máa jókòó pé àwọn retí ànábì òun aago mẹ́sàn-án wà pa wọ́n òun aago mẹ́wàá ó pa èrún lè mọ́ níyàn lára ti pọ̀ lásìkò ti wà yìí èyí pàṣẹ inú mọ́sá ti tàwọn nígbà táwà ń ní kiri rẹ̀ kan àti wọ́n gba ac. láti wọlé bọ̀ lẹ́ni sí ibẹ̀ lẹ́sì tí ń. àti wọlé bọ̀ níwọ̀n lẹ́yìn àwọn kíní kan fún ṣé sì ní fẹ́ jáde ìjà àbátẹ́gùn òjò ẹni èsì náà ni rọ́dí ọlọ́ àdì sàhábà ìnira òórùn jíjẹ dénú ẹmọ bínú ṣe ńwà wọlé lọ. ńwà wọlé lọ ó tó wá di n tó ṣe déédéé pẹ̀lú rìwáyà tàríkíyà hmm al-awwal hmm. so nínú rìwáyà mi wọ́n ló ṣe déédéé jọ mọ́ndé tí wọ́n wá yẹ̀wúdí kan lọ́wọ́ gori òkè kan ó tún mú mi àtọ́ mi yẹ́sírìb ọkàn borí àpáta kan yóò bá rí pé ah! ẹni tí àwọn ará àwọn èèyàn yìí ń retí rè hmm. ṣẹ̀sìmọ̀ pé àwọn yẹ̀wúdí ti ń gbé Mádínà tẹ́lẹ̀. Hmm kó tó di pé ànábì gan ṣe é jẹ́ra hmm. torí pé bóyá ká má dé àdúgbò yẹn. Hmm. kí ló mú yẹ̀wù bí wàá máa gbé Màdínà hmm. àwọn náà lè pa oúnjẹ ńlá ni pé ànábì gbẹ̀yìn tí wọ́n ní yóò dé wọn àwọn ti wá kànú síra wọn wípé ibi tí bíbẹ̀ ìlú tí ànábì yóò ti jáde yóò ti rí ìròyìn bẹ̀ wípé ìlú kan tí náhálù wà ń bẹ̀ ni òun náà ní igi ọ̀pẹ igi làbídùn àwọn igi wọn so ó pọ̀ ní nínú àwọn àṣọ ìṣù Madina àwọn àlàwò yìí àwọn ni so àwọn ti kánú tíra àwọn. ìdíò náà ni wà sí àtàn ti mú Salman olùfàárì sí gbẹ̀yìn. tó fi ń lépa rẹ̀ bọ̀ anabi sallallahu alayhi wa sallam nígbà tó ń lò ṣe ó ní mo rí nínú manam ra'aytu fil manam annani uhajiru ìlà arúgbìn bíhà nàkàlón olóhùn wa rò pé yamama ni hmm. àbí hajar hmm. àwọn ìlú méjèèjì yẹn náà àwọn náà tún hmm. náà tún lọ́pẹ́ anabi wa ni àti yẹ madina ni so ju gbogbo ẹ lọ nígbà tí yahudi yẹn lọ wá gorí òkè ló wá rí pé aaa ẹni tí wọ́n ń retí rẹ̀ bó ṣe pariwo nu so ọ̀nà tá sì máa fi kéde nǹkan níjọ́ òun nu kò sí máìkì kò sí nǹkan ó ní ya ma'shar al-arab ya ma'ashara al-arab hmm. qad ja'akum jaddukum hmm. eléyìí ni bàbá yín tẹ̀ ń retí so jádùn yẹn wọ́n tún máa fi ń bá bàrà pé bàbá tẹ̀ ń retí látijọ́ yìí òun ló dé yìí o bó sẹ́ńlá muhammad sallam fi dé nù nínú àwọn tó wá ṣe mọ̀ ní wípé anabi àti abubakar radiyallahu ta'ala anhu ni wọ́n jọ rìn ìrìn àjò yẹn hmm. eh, àbí yàmú ti jáde àdúgbò yẹn sáníyà ìdìnéní ibi wọn máa bèèrè gáárì sálùkùránì wí ẹ̀yin lẹ́mọ̀ sọ yìí ọgọ àwọn tí wọn ò tí wá rí ànábì tẹ́lẹ̀ sẹ́rí bẹ́yàtò làákọ́bà àlùúlá bẹ́yà alákọ́bà sáníà àlùúlá èèyàn bí àwọn méjìlá náà ṣe bẹ́yà fún ànábì pé ẹlẹ́ẹ̀kejì láwọn ará màdínà táwọn lọ máka lọ ṣáájì hmm. tó ń ṣe bá ń ṣe ń gbà náà táwọn ti gbà fún ànábì sàṣálà hmm. nínú tí wọ́n ń retí pé ìsìláàmù yóò padà establish hmm. ìgbà tí wọ́n wá dà ànábì mọ̀ pé tálà ànábì náà àwọn méjèèjì wọn mọ̀ pé sànẹ́bí là Abubakar ní sàn àwọn yẹn sàn pé ta ni àwọn obìnrin náà ti jáde àwọn ọmọ kéèké náà ti jáde àwọn wẹ́ẹ̀wẹ́ wọ́n ní já Muhammadu já Rasulullah já Muhammadu já Rasulullah eléyìí rinlẹ̀ nínú riwaya hmm. tàríkíyà hmm. <laughs> Uh, so kó tó wá di wípé àwọn sàbẹ́pàdé òjíṣẹ́ ńlá Muhammad nítorí wá dà nábì mà ní pé gbàtó nínú ọ̀sán gangan náà ni ló ń ṣẹlá muhammad wa madina gbàtí abubakar wá dìde hmm. ó wá mú aṣọ rẹ̀ hmm. ó wá ní kànábì ó jókòó hmm. alhamdulilayi àti wọnú ìlú ó wá fi aṣọ bo ó ń ṣẹlá muhammad malẹ ṣaṣaṣ láwọn ẹgbẹ́ wọ́n pé ah definitely eléyìí là nábì ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ rìn ní ìgbà wọn lọ gọ́ọ́rọ́ wọn tó dà nábì mà lẹ́yìn àwọn tá ti mà á tẹ́lẹ̀. ojú ọ̀sẹ̀ wọn ní mọ́ ní. Hmm. láyé máa nábì táwọn ní mọ́nì sí hmm. la ilaha illallah tọ́ ní ṣókí kò jù báhùn lọ ó ń ṣẹ́lá Muhammad alayhi salatu wa salam wọ́n lo n tí ò kéré ní ọjọ́ mẹ́rìnlá ní ibi tá a wà yìí ní kò báyìí ibi tá a wà lọ́la dé yìí hmm. wọ́n sọ̀kalẹ̀ sí wọ́n pe àwọn ọ̀kan náà àwọn fámìlì tó gbajúmọ̀ ní Madina ni al-Aws àti Khazraj àwọn Bani Amr ibn Awfi àwọn ni wọ́n wá gba ànábì lálejò tí ànábì fi lo ètò bá ànábì ṣe wá sọ̀kalẹ̀ sáàyè yìí tó lu ọjọ́ mẹ́. Kamera. رجل مباشر الحدث شوف طبعا عندنا زائر وتجمع هنا ممنوع زيارة تجمع مزموع لأنه ممنوع أنت من جنسية من جيرة آه. طيب نجيرة الباس اللي بيجي من جيرة فأنا إيش ذنبي إن تجمع طيب أنت عارفين المنطقة يا أخوان طيب ماني ماني علي بوسعين إيه؟ ماني علي أوكي طيب بارك الله فيك جماعة إيه، جماعة so ní eh, so ní ṣókí eh, bóyá kí ṣèpín náà mọ́ نعم تفضل يا شيخ nígbà tí wọ́n wá sí ànábì wa sọ̀kalẹ̀ sí ọ̀kan nínú àwọn ọ̀kan nínú àwọn fámílì tí wọ́n jẹ́ àwọn ará Aus ah. tí wọ́n ń pè wọ́n ní Bani Amurin ibn Auf hmm. so ó lò bí ìtótó ọjọ́ mẹ́rìnlá ìgbà tó di bí ọjọ́ kẹrìnlá níwọ̀nba náà ní so gbogbo ẹ̀ ti ti ní gbogbo ẹ̀ fúyẹ́ alhamdulillah gba ẹ̀ eh, kòró yìí náà ni ọ ọmọ sàṣẹ wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ọlọ́run bá lé kòró wọ́pọ̀ aláwọ̀ muhammed adájọ́ adọ́dọ̀ àwọn uh, bani amr ibn awf. tọ ọ̀dọ̀ wọn ló wá wà tó fi wá jẹ́ kí mọ́sálásí yìí o mọ́sálásí tà nàbí wa kọ́kọ́ kọ́ hmm. náà sọ pé awwalu masjidin banahu nabi sallallahu alaihi wasallam lamma madina òun náà ni masjidu kò báyìí tọ áyà tí wá wà nínú suratu tauba tí ọlọ́run bá ní la masjidun usisa ala taqwa min awwali yawmin hmm. ahaqqu an taquma fi hmm. so ọ̀gọ̀rọ̀ àwọn àfáìsìn látàrí àwọn ọ̀dà ìyẹn ni qawlu ibnu abbas radiyallahu ta'ala anhu alhassan albasri àtàwọn àfáà míì wípé àkọ́kọ́ mọ́sálásí tó pilẹ̀ lórí ìpìlẹ̀ bẹ̀rù ọlọ́run òun náà ni masjidu Quba hmm. àwọn àfáà míì ní ah, masjid anabi ni ṣùgbọ́n eléyìí kò sí nǹkan tí kọ̀sáròyé ń bẹ hmm. ìkíní kejì ló pilẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run so àmọ́ àkọ́kọ́ mọ́sálásí alẹ́bí wúdí àlìnà òun ni làlẹ́bí ibi kátà mubaraka gbogbo ayé mọ́sálásí àkọ́kọ́ òun ni ti haram àmọ́ gbà tó kọ́kọ́ wù nínú ìsìláàmù òun náà ni ààyè yìí gbàtà náà bí wá pilẹ̀ mọ́sálásí tán lẹ́yìn ọjọ́ kẹrìnlá hmm. so làwọn sábẹ́ tí wọ́n wò pé náà ni àmúrùkọ́ ah, àlàyé ti eh. Eh, òjíṣẹ́ ńlá Muhammad sàlá ah. ìgbà tó dé sọ́dọ̀ àwọn àgbà ní amúrí ibn Auf yẹn ah. so anabi wa ni tọ́ a pìlẹ̀ masalasi o hmm. a pìlẹ̀ masalasi àwọn sàbẹ̀ ti wá pé hmm. àwọn sàbẹ̀ ti pé hmm. nípa wípé torí pé gbogbo gbàtà anabi ti déhùn ilẹ̀ ń mọ́ báyìí wọ́n ti wá sí gbogbo wọ́n ti wọ́n ti wọ́n dó káàkiri níbi tí ànábì dé sí so onsenla Muhammad aleyhi salatu wa salam ló wá sọ fún wa wípé ààyè yìí òun náà láfi ṣe masalasi so ààyè ń nígbà náà àwọn tó ní àwọn tó ṣe ànábì sápadà sanwó ẹ̀ aleyhi salatu wa salam àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kó tó dìgbà yẹn torí pé ńgbà tá ànábì dé ọmọ rẹ̀ Fatima ó sì kó amaka ní àwọn kọ̀ọ̀kan ṣẹ́kù bóyá látara ìnira kan àbí kejì ìyàwó rẹ̀ tí a ń pè ní Sauda bintu hmm. Zamua àti umu radiyallahu ta'ala anha umu alkulsum kulthum gbogbo àwọn ìyẹn wà lẹ́yìn àwọn ìgbésẹ̀ alákọ̀ọ́sá níbi kan ṣe ni pé àwọn tí wọn ọ̀rá yìí wá yẹn torí pé àwọn ẹlòmíì nínú àwọn sàábé obìnrin míì kankan àwọn rọ́jú but àwọn ní condition kankan so ànábì wa rán zaidu ibn harisa so mọ́wúlà rẹ̀ àtẹnìkan o fún wọn ní five hundred dirham o sì gbé ràkúnmí méjì fún wọn pé ẹ lọ gbé àwọn méjèèjì wá hmm. so àtàwọn àwọn ètò bíbẹ̀ náà náà ti bẹ̀rẹ̀ sí ṣètò àwọn lágbájá dà àwọn kìnní kan dà hmm. àwọn tó ti síwájú wọn ò ní problem àwọn àsọ̀rọ̀ ti gbà wọ́n ti gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ní ò sunú lé mọ́ pé ìwọ ló nílé o hmm ẹ̀yin tẹ́ gbẹ́sìn yín sá ó ní problem. wọ́n ló nílé o èmi kí mo nílé sá máa sùn sá máa jí tó máa ti wá jí láàárọ̀ yẹn tó máa ti wá wá sọ́dọ̀ ànábì ànábì wa ní aleyhi salatu wa salam bàtú wá fẹ́ kọ́ mọ́sálásí rẹ̀ sáàyè yìí hajaru òkúta alákọ̀ọ́kọ́ tà ànábì mú tó fi lọ́lẹ̀ hmm nàbì ní kọ ayé yìí náà láti ṣe mọ́sálásí Abubakar náà mú òun náà ti lọ́lẹ̀. lẹ́yìn ànábì tá ànábì fòkúta òkúta foundation tó gbé lọ́lẹ̀ báyìí ẹni ó gbé tẹ̀lé Abubakar nínú ètò ọlọ́run ẹni tó tún wá gbé tẹ̀lé kẹta òun ni Umar ibn Khattab ẹni tó tún wá gbé ẹlẹ́kẹrin òun ni Usman bírí wáyà ti gbà wá nù kó tó wá gbé gbùsàlù rẹ tó ti yá lẹ́sẹ̀ kan náà bírí bírí ẹgbókuta wá ẹgbámọ̀ wá bá ṣe ń tò wọ́n sì mọ́ bá ṣe ń tò wọ́n sì mọ́ níjọ́ náà ní masalasi di masalasi láti gbà náà lóòótọ́ oríṣiríṣi ẹ̀rí gbogbo ṣe àti àlẹ́ mìíràn lọ́kọ báyìí ẹ̀ àlẹ́ mìíràn lọ́kọ ẹ̀ eh, eh, so sẹ̀rìmí wọn tún kọ́ torí pé ìyẹn ti bẹ̀rẹ̀ la Usman ibn Affan radiyallahu ta'ala anhu hmm. àsìkò rẹ̀ náà kọ́kọ́ tún kù bá kọ́ hmm kó tó wá di ayé Umar ibn Abdulaziz hmm. so generation for generation máa tún rí pé ó ti sọ kó tún gbáyè àbílẹ̀ ó tún nídìí àwọn ẹ̀hìn àwọn sóró kò sí sóró láyé ànábì hmm, hmm. kò sí gbogbo àwọn iná tó tilẹ̀ bẹ̀rẹ̀ yìí gbogbo àwọn mọ̀nàrọ́ tí yóò eh, sí so eh, ètò ṣe déédéé ìbámu òde òní wọn èyí wọn wá ní pé ẹ wá ní eléyìí ẹ̀yìn ẹ̀ ti mọ̀ pé alikọ́mọ̀nà rọ́ọ̀tì yìí kankan mm. ẹ̀ wọ́n á sọ pé kankan bídíà ṣé bídíà náà kọ́ yùn áhà ìwọ̀n ṣe bídíà so eléyìí nǹkan tó ṣe déédéé àwùjọ lónìí ni mm. kéèdì ṣe pẹ́ sìn lọ́mọ àwọn nǹkan yìí nítorí túmọ̀ sí ni pé àpẹẹrẹ táwọn yóò fi mọ̀ wípé tá a ti ń dá mọ́sálásí mọ̀ lóde òní mm. tiwa òun lélẹ́yìí gbogbo àwọn nǹkan yẹn ìfẹ́ ká máa ya sí àwọn ọlọ́kọ̀ọ́ba yọ̀ọ̀ sáà a mọ̀ rí pé ó láti yọ owó àwọn sàábé kù láwo ìsìláàmù ah, wàhálà ni òun kò tẹ ẹ gbogbo láti bẹ̀rẹ̀ sí láti yọ owó kù láwo. àti kọ́ba èyí máa fẹ́ pé kò fẹ́ ọ fẹ́ paná ìsìláàmù tẹ́ bá tó fẹ́ sọ pé sàábé ànábì báwo wàláhì islam àwọn afẹ́sìn ti wọ́n ti pàpàtọ́ náà sọ̀rọ̀ yẹn ti pẹ́. wọ́n ti wàhálà yìí kéèyàn wá ní ọ̀gọ̀rọ̀ wọn náà ní mọ́nì ìwà ní mọ́nì tán ní o. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ti dàpọ̀ jíjẹ́ nu o ọ̀rọ̀ ti dàpọ̀ jíjẹ́ ọ̀rọ̀ di àtòbí jẹ́ kéèyàn bá ti ní ti sàádé ànábì báwo. Hmm. ṣe nírú àwọn àyè yìí wọ́n wá àdé màdínà níbo lọ fẹ́ rìn màdínà tí èsì páwọn àkànná kọ́kọ́ rìn orí pa ìrìn wọn lọ́lọ́run òjò parẹ́ nìwọ́ náà fi láǹfààní àti rìn kí ló wá fẹ́ sọ nípa irú àwọn ẹ̀yẹ báwọn. mọ́kà tó ti ń bọ̀ náà wọ́n dúró tàbí níbi náà làwọn ará mọ́kà ti ní a ní ẹ mọ́ tẹ̀ lọ́kùnrin ẹ̀yìn wa gbà fún un wọ́n torí ẹ̀ fìyà jẹ wọn hmm. wọn torí ẹ̀ sọ pé wọ́n gbé fìlàmù rẹ lọ́hùn wọ́n wá dúró dúró ìyá wa jẹ wọ́n bẹ́ ànábì tí wọ́n ní ẹmọ ìsúnmọ̀ dí náà ó tó gẹ́ hmm. ẹ̀kẹ́ ọ̀tọ̀ nípa ọkọ̀ tún lọ títí yíhun abáṣà abáṣà ẹ má dé gbogbo àdúgbò wọn ẹ má dàdúgbò wọn ẹ má dàdúgbò wọn ànábì wa ní ẹmọ lọ Mádínà hmm. wọ́n wá dé Mádínà tún wọ́n wá tún wá mọ wá láàárọ̀ láàárọ̀ hmm. oòrùn ni ó tún wá lé wọn wọlé pé ànábì fẹ́ dé ànábì ó dìé àwọn ará Mádínà tó jẹ́ àǹsọ́rù àwọn mi ò tún wá dá ànábì mọ̀ anábì tó wá dé náà wọn tún ti dà anábì tó gbà fún wọn tún dà mọ̀ inú ọ̀sí pé ṣàkíyà bọ́dì rẹ̀ bójú rẹ̀ ti rí etí rẹ̀ kọ́ ní lókàn wọn o hmm. Hmm. ìsálà tó lọ ń gbé lànàbì lọ́wọ́ nǹkan tó lọ́gbà fún hmm. ọlọ́mọ́sà bá yọ́nú sí wọn ọlọ́mọ́ yọ́nú sí wọn ẹ̀sìn ara ẹ̀dọ́rọ̀ kùbá ó kọ wọn ládá yìí ànábì gbé foundation lẹ́tọ̀ ẹ dákun kí ló ò lè gbẹ́lẹ̀ kejì tí ò lè gbé kẹta hmm. àmọ́ lè mọ̀ pé ẹnu wọn tọrọ ní Abubakar ya gbé kejì hmm. ẹ Umaru wọn gbé kẹta oya oya Usmanu gbé kẹrin oya oya yìí tó kálukú wa ń gbé tiẹ̀ ká lè mọ̀ sí bọ́ọ̀lù ń bá fẹ́ kọ́kù bá tí ò ní pè Ibrahim rẹ̀ náà yanjú ẹ̀ bọ́ọ̀lù ó sì lọ́mọ tí ó pọ̀ rẹ̀ pé ó sì máa ọmọ rẹ̀ àbíkọ́ ọlọ́sọ̀rọ̀ àbàlágà yìí màláìkà rẹ̀ bá ń kún lọ́wọ́ ó sì pé ká ní òfẹ́ pè wọ́n dá sọ́rọ̀ hmm. àmọ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ kó kàn lọ́nà sí ọ̀rọ̀ ìsìláàmù ló kàn yín ya àdábì bá ti ń gbáwájú kan máa tẹ̀lé ọ hmm. wọ́n wá kó nbí tán wọ́n dé alimọ́sílù nàbáwí hmm. níbẹ̀ náà àwọn sàábé náà àtún lè yọ ọwọ́ wọn kúrò láwọ ọlọmọsàbà yọnu sí wọn ọlọmọsàbà yọnu sí wọn ọlọmọsàbà sọ kíní lẹ́ẹ̀kan ẹnigbà tí àdínábì wá dé táwọn sáré rí tí ẹ̀ níjọ́ ọkùnrin yẹ̀wúdí wá pariwo pé já àjádòkun ẹni yín bàbá ẹni tẹ́ẹ̀rí tí ó ti dé o ẹni ńlá yín ẹni pàtàkì yín ó ti dé o ariwo tẹ́wá ní wọ́n ń pa ni pé já à Muhammadun já à Rasulullah bó láti wá ṣe ti tọ̀là alẹ́ bá dérò alẹ́ ìnà nífẹ̀ẹ́ ní yá ti èyí ò ní ogun wa mọ̀ tá a bá ẹ̀rọ kó tó tún ti pé yóò tún dijọ́ kan tẹ́nì kó tún wá dé nísìnyí tí ó ní wọ́n kọ́tọ̀lá alìbádírú àlẹ́ iná kankan bá nẹ́bí ìrọ̀ ni

àìmọ̀kan ni kí ọlọ́run ọba bá wa sẹ́rí orin tọ́lá alibadiru alayna min saniyatil hmm. wada hmm. so wajaba shukuru alayna mada lillahi da ẹ̀ríkò ọ̀tún fina jita sharrafta almadina marhaban hmm. ya khaira da ah, orin yẹn ẹ̀ríkò orin tí nínú túmọ̀ orin tó dùn ni tí yẹn bá sì lọ́ ọmọ tí ẹ̀yìn àríkò ni tán bá jó mọ́ bí anabi ṣe wọ madina yóò rí i pé bẹ́ẹ̀ ni pé tọ́lá alibajiru alẹ́ ni anabi ni wọ́n ròyìn bẹ́ẹ̀ alibajiru pàjọ́ kẹrìnlá tọ́ba dé yọ ọmọlẹ́ pé ìmọ̀lẹ́ yìí ti wá dé mm-hmm. nǹkan kan ṣùgbọ́n rìn yìí àkọ́kọ́ náà ẹgbà wa rẹ̀ ó wà mú bọ́ọ̀lù mm. so n táwọn àbàbá yẹn wá sàlàyé àwọn ni wọ́n sàlàyé ah, ah, ah, àwọn ni wọ́n sàlàyé so riwaya yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ ẹgbà wa yẹn ò rinlẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé nígbà míì tí iskọ́tù bá tí nínú chánẹ́lì hadith chánẹ́lì ìsìnádù hadith hmm. transmission hadith mọ èmi gbọ́rọ̀ lọ́dọ̀ yín ẹ̀yin gbọ́rọ̀ lọ́dọ̀ mi sẹ́nu hmm. àwọn hadith tó le jù tí ò ṣe yanjú hmm. òun ni hadith rìwáyà kan pè ní rìwáyà mọ́ bọ́là yẹn torí pé èmi nísìn èmi bá yín láyé gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣùgbọ́n yìí bá àbúmísíwájú sótìyé àmẹ́yìn bá bumi fi wáàzì èmi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tí yín gẹ́gẹ́ bí nísìnyí ẹja mọ̀ sọ̀rọ̀ ẹ̀ ń derí ọ̀rọ̀ kodò bá tọ́ bí wọ́n ṣe kí kó jẹ́ wípé ẹni tí ó bá èmi hmm. tí ò bá ẹ̀yin hmm kóun á gba ẹ̀gbà wá yẹn wá kọ́ wá yọ ọwọ́ tèmi láwo mm, mm, tó bá ṣe pé tèmi nìkan lọ yọ láwo ni ó tún ṣe kọ́rọ̀ wọn fúyẹ́ mm. ó tún wá yọ ẹ̀yìn náà kó láwo ọwá ni àbádọ́hùn lọ́hùn sọ̀rọ̀ wọn wà á rújú pé àbóò wọn èbí kọ́ra àwọn èbí bàbá rẹ̀ <laughs> tẹ́lẹ̀ ti wáyé ṣe wá rí tí nínú science of hadith tí máa fẹ́ yanjú ọ̀rọ̀ yìí wọ́n máa ń wò pé ọ̀dà ẹja wo àwọn ojúpọ̀nà míì ǹjẹ́ irú ọ̀rọ̀ yìí tún wá lọ́nà bòmí àbí ọ̀wá hmm. tán bá wá yanjú ẹ̀ lọ́wọ́ ó ṣeéṣe kárí àwọn ojúpọ̀nà míì tó jẹ́ mẹ́wàá tó jẹ́ ogún tó jọ́gbọ̀n téèyàn lè fi tá a bá wá wo gbogbo ẹ̀ àwárí èyí tó tiẹ̀ lè so pọ̀ wípé ẹ̀yin tí ó yọ kúò yìí ẹ̀yin àti èmi tó yọ kúò àwárí èyí tó tiẹ̀ lè so wọn ni ìwà èyí ó tiẹ̀ wà mọ́ bọ́ọ̀lù kò hmm. sí bá a ṣe lè yanjú ẹ̀ hmm. kò fẹsẹ̀ rinlẹ̀ èyí ò tọ́lá alibadiru àlẹ́yìnà ò ní basis hmm. torí wípé gbàtán padà ń pé tọ́lá alibadiru àlẹ́yìnà mi sàníyàtòlùwàdà sàníyàtòlùwàdà ọ janubu ẹ̀ẹ́ jíà sàmàlíyà sàníyàtòlùwàdà kìí sọ̀nà bí ọ̀nà bí tó wà nù ọ̀nà janubu sànà bí gbà wá rè so ọ̀nà jíà sàmàlíyà so pẹ̀lú ògbọ́lọ́hún bóyá ó kéré púpọ̀ ètò ló bá dé kọ́lọ́mù bá kọ́ wọlé àjọ kan ṣoṣo àwọn sáájú ànábì àlè sọ̀rọ̀ wọn tán tó bóyá ẹ sọ sókí lórí ah, ah, ọlá ah, tí èyí tó ti àǹfààní ọlá àti. èyí tó ti pọ̀jù lọ́rọ̀ náà ni àwọn afọ̀díbà tó dr alfaabel ni wọ́n ti bá wa sọ ọlọ́mọṣà bá wa sọ wọ́n ní ẹ̀sán olóore gbogbo àwa tá a kàn ń wò wá nílé tá a sì ń gbọ́ wa àwa la fẹ́ yẹ ká mọ̀ rí pé ọpọ́n mọ̀ ó ti sún síwájú. kásìmọ̀ pé àwọn sàbí ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tán bá léyè iṣẹ́ ní àrífín àwọn náà kọ́kọ́ iṣẹ́ ní àrífín wọ́n iṣẹ́ ní àrífín o kò sì yẹ kankan wọn máa láyà kó máa rí wọn fín anybody nínú wọn ká tó wá sọ pé yóò wá máa rọ́pọ̀lọpọ̀ wọn fín torí àrífín ńlá wọn ò ní ah, ah, kí lọ fi wọn ìmánì kí náà ń pè ní kí kọ́ tó wá ní ẹwọ́n eh, akọ́kọ́ eh, eh, wá máa láwọn yóò lámọ̀ sí rọ̀dí aláwọ̀ á fún àwọn ìwó tún wá ní bí èbá sàwọn àmọ́bítọ́lọ̀ lálúlẹ̀ yídénú kálíbà bí a ń lọ pé bí a ìmọ́ni lọ́dọ̀ tí ẹ̀ tọ́ torí pé lábùkù yẹn ni pé ṣẹ́rẹ́ ní àbí ádí ni àbí lúgọ́wí ni kálíbà bí a tọ́rọ rẹ̀ ní yóò láìpọ̀ bí ìmọ́ni tí ó láwọn sáré ò ní ìrọ̀ká ní wípé ìmọ́ni tí ẹ̀ tó ń ṣe ìmọ́ni ká dẹ̀sìrú àwọn sáré dẹ̀sìrú ẹ̀wọ̀n nírù yìí àmọ́ yí máa nìta lùkùránì ní a níhun ẹnu ẹnìkún gbá ẹ̀ẹ́dìmítìlì máa àwọn sàbí lójú òyìn náà alùkwáyì ló sì fi ìmọ́ni wọn nílẹ̀ báwọn ní sọ báwọn èèyàn pé tọ́bá ilẹ̀ nírú ìmọ́ni táwọn sàábé ní àwọn ti dẹ́ni ìmọ̀ náà àtàlùkwáyì bá lè gbé wọn sí rúkò yìí òyẹ ká gbà kẹ́nìkọ̀kún yọ wọ́n kò mẹ́ ọlọ́run mọ́sàbá ó lẹ́ni bá ṣe mọ́ra láti ilé rẹ̀ tó wá yẹn náfílà rákà méjì ní kù báyìí ànábì ní ó wá kírun ó yẹn náfílà láàyè yìí ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ńgbà tí wọ́n bá kọ ládálẹ̀ fún bí ẹni ó tún ṣe múra bẹ́ẹ̀ ni hmm. yẹn yàtọ̀ sí mọ́sálásí rẹ̀ ní Madina hmm. mọ́sálásí ẹ̀yọ̀ kan sáà nábì máa ń wá níjọ́ gbogbo ọjọ́ sátidé sátidé hmm, hmm. òun náà ní mọ́sálásí kò báyìí. aláha kò láyé. aláha kò sátidé sátidé. kò yé kò yé yé mọ̀ wá. ìbẹ̀wò tá a gbẹ́ lóko yóò wà á yàn náà. kí là ń bẹ̀ aláha kò ní gbogbo sátidé. tó fi di òfin hmm. fún gbogbo mùsùlùmí ayé nù. ìyẹn bá ti dé ààyè ilẹ̀ yìí

ẹgbẹ́ bí mo ti mọ́ ń sọ ọláhì àwọn sàbí ànábì ọlọ́run ṣàánú wọn púpọ̀ ẹ gbogbo sọdá lọ́run náà làwọn mọ̀ṣáìkù wà ó ẹ̀rí wọn wáhùn àwọn mọ̀ṣáìkù nù ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wò yìí àwọn tó ń ṣe dòkítọ́rà lọ́wọ́ màjèstéèr aláìrí wọn àwọn míì ni wọ́n jẹ́ sí wa ipò ẹni torí pé àwọn ibi tọ́lọ̀ nìkan ti bá ẹ̀kọ́ dé àwọn ibi tó ti ní àpẹẹrẹ ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba o èyí ò jẹ́ sí pé ilẹ̀ yorùbá à ń tàn mọ́ pé ọlọ́run mọ́ṣá àjẹkẹ́lẹ́ ò jẹ́ orí fọ́jọ́ fúnlẹ̀ yorùbá lọ́jọ́ iwájú àwọn ìmọ̀ yìí ọlọ́run mọ́ṣá Allah subhanahu wa ta'ala kó jẹ́ pé ńgbà tán bá ń délé kẹ́lẹ́ mọ́ bá sáré kúrẹ́ lómi ó dé ó kàn jòkó ní kò ní sí nǹkan kan ọlọ́mọ ti tàwọn ọ̀ṣáìkò wa bẹ́ẹ̀ o ọlọ́run jẹ́ kan ilé ṣiṣẹ́ orí pé yíta wa ń ṣe yìí à ń ràn yín lọ́wọ́ ní o ẹ̀bẹ́ yìí bá wá dé àwọn wá jù kúkú tẹ̀yìn lẹ́nu iṣẹ́ ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àìsínlé yìí ni a àìsínlé alẹ́yìn lẹ́nu iṣẹ́ ẹ̀yẹ ní àwọn hadith àwọn tàbá ń bì àwọn ní hadith ló pọ̀ ọ̀rọ̀ Bukhari wá délẹ̀ àwọn Bukhari ọlọ́run ọlọ́run àtọmọ̀ lẹ́sùn lórí mashallah dr usul dr hadith ma yati wanya yin jazakumullah dr lugha ben sala ma saba so reso lórí eh àwọn ni aqida ben ni aqida eh ni qada ben la ro mo la padi la ro sala ma saba sa kan ko ebi na la do si jama eh ka won ya tan wa nle má bínú pé eh gbogbo nǹkan tí ètò lọ́wọ́ ipelu di covid tó wà nta ó jẹ́ kí àwọn nǹkan kan wà lórí gbogbo àyè kọ̀ọ̀kan tó lásìkò kọ̀ọ̀kan téèyàn lè lò lásìkò kọ̀ọ̀kan téèyàn lè dé eh láwọn àyè kọ̀ọ̀kan téèyàn lè dé ọlọ́mọṣà bá wa sàkà lókè alẹ́sàn lórí ibi láti dúró sí ọ̀sọ́lẹ̀ làhùnmọ́ ọ̀sọ́lẹ̀ màálà àbíkọ̀ sílùkà Muhammad wàhálà àlọ́sọ́lẹ̀ ẹ̀yìn ń kọ̀ dámọ̀ adúpẹ́ fún àwọn àfáà wa ẹ̀látọ̀dá àwọn sheikh wa dr ẹlẹ́yìnlá tó fi kárí gbogbo àwọn mashayikh tí àjọ kọ́wọ̀ ọ̀rìn ẹ̀látọ̀dá àwọn àfáà wa abdulkadir àwọn bàbá wa sheikh dr khalil alqarawi abdullah tó dọ́dọ̀ àwọn dr Jalil Abu Maryam àwọn bàbá aládìsì àtàwọn bàbá aládìsì báyìí aláàgà oríkàrí gbogbo àwọn ṣékì àbúrò fàídà gbogbo everybody àwọn bàbá kúrángà gbogbo yanyan so da ọlọ́run kó bá san lẹ́sàn dáadáa ládàásá náà àtúwá kí àwọn tí ọlọ́run ló ní sábàbí ká fi lè sórí ètò yìí ọ̀nà ni àwọn àfáàwà kòtùbí tí wọ́n wá sílò ànábì sallallahu alaihi wasallam inú wa dùn gan-an ṣìràṣìbí ọlọ́run ọlọ́run tí ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ó tó pàtàkì. ẹrú fún wíwá fún ọmọdé yìí ọlọ́run bá fún orí fíìmù náà ó ti wá bí fíìmù báyìí torí gbogbo ẹ ní fíìmù fíìmù náà ló ń náà ọlọ́run bá ń sẹ́ni ẹ̀hún lẹ́sàn olóore àdúrà nìkan náà lè ṣe fún jazahullahu ẹrú ọlọ́run tó wá kọ́kọ́

kí ló dé tọ́lọ́run ò gba èrò yẹn fáwọn ọlọ́run hmm. kìí ṣe pé wọ́n sì ṣe mọ̀háwálà pétérò ń gbà àwọn iṣẹ́ ọwọ́ àsọdọ̀lá tí wọ́n sì rò ó pé àfin táwọn ọ̀bá rò kò hmm. ní sẹ́ wọ́n sì gbàgbé tọ́lọ́run ọlọ́run àni àà ah, òun ni wàláhù ghalibu ala amri wa huwa al-qahiru hmm. fawqa ibadi tẹ́lẹ̀ gbogbo rẹ̀ sájà máa fi sọ́dọ̀ lọ. alákùnrin láṣẹ kan lókítọ̀ yìí eh. pé èròǹgbà kan náà rò tọ́lọ́hùn jẹ́ kí ó ṣẹ̀wọ̀n hmm. ẹnígbà kan gbé èrò kínní hùn nígbà ọ̀rọ̀ tó kọ́ bẹ̀rẹ̀ tí ọlọ́hùn wá jórí bọ́ ti fẹ́ hàn ẹni tó wá mọ̀ọ́mọ̀ sí wọ́n tún wá mọ̀ọ́mọ̀ lọ rí dá yúnífọ́ọ̀mù fẹ́ nìkan yúnífọ́ọ̀mù ẹlẹ́wọ̀n wọ́n gbé gbogbo àwọn sáàbí ọlọ́mọ́sàbà sanwó lẹ́sùn lórí ẹ̀rù ọlọ́run ní ájí ọlọ́run sọ́lẹ́sùn lórí ẹ̀rù ọlọ́run ní múra ti eh, october november ọlọ́run sọ́lẹ́sùn lórí ẹ̀rù ọlọ́run ti múra december ọlọ́run sọ́lẹ́sùn lórí gbogbo àwọn ẹ̀rù ọlọ́run ní nǹkan míì náà ah, ó ṣe ṣe o ó ṣe o kódà gbogbo àwọn ní europe tí mò ń sáfú tẹ́lẹ̀ wọ́n ti wá dúró lé mi lọ́rùn báyìí pétọ̀ eh, eh. <laughs> ẹ̀yìn náà دارتو انا dárúkọ ọlọ́mọdé àwọn aṣẹ́kálukú جزاكم الله خيرا فآخر الله ونفع سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك أتوب إليك السلام عليكم